Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín òní ni ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kọkànlá ọpẹ́ ni fún ọlọ́run mo gbàdúrà ìwọ̀nba wákàtí tó kù ká wọnú oṣù kejìlá ní orúkọ jésù kristi kò ní burú fún ọ mo gbàdúrà ẹ̀tọ́ rẹ tó wà nínú oṣù kọkànlá tó yẹ kó o gbà lóṣù kọkànlá yìí ká tó parí oṣù yìí lónìí ẹ̀tọ́ yẹn lọ́nà àrà lọ́nà ìyanu kó wọlé wá bá wẹ́rẹ́ kójú ọmọ sì tì ọ́ láéláé ẹ̀yin ọlọ́jọ́ bí ní orúkọ Jésù kó dára fún yín eléyìí kò ní jẹ́ àṣemọ̀ fún yín gbogbo ìlépa yín kó tẹ̀ yín lọ́wọ́ àánú ńlá kó dìde fún yín ìrànlọ́wọ́ ńlá kó jáde wá fún yín àwọn olóore títàn ayé yín kó bọ́ sí wọn lọ́wọ́ ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ Jésù Olúwa wa. ìwé Kọ́ríńtì kínní orí fifteen ẹsẹ̀ ten òun la fi sí mi lọ́kàn láàárọ̀ ìka tó gbàdúrà kọ́ríntì kínní orí fifteen ẹsẹ̀ ten bíbélì wípé ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ọlọ́run ni mo jẹ́ ohun tí mo jẹ́ oore ọ̀fẹ́ yìí kò sì jẹ́ lásán lórí mi nítorí mo ṣe akitiyan ju gbogbo àwọn àpọ́stélì yòókù lọ ṣùgbọ́n kì í ṣe èmi tìkára mi oore ọ̀fẹ́ ọlọ́run tí ó wà pẹ̀lú mi ni hallelujah paul ló ń jẹ́rìí sí agbára ọlọ́run bí ó ń jẹ́ kó yé wa pé gbogbo ohun tóun dà láyé oore ọ̀fẹ́ ọlọ́run ni ó jẹ́ kí gbogbo wa mọ̀ wípé lóòótọ́ a lè gbìyànjú lóòótọ́ a lè ṣe akitiyan ṣùgbọ́n tó bá yọ oore ọ̀fẹ́ náà ni. ìwọ náà mo fẹ́ kó o mọ̀ pé láti oṣù kínní ọdún tó fi di oṣù kọkànlá tó parí lónìí yìí oore ọ̀fẹ́ ni. àwọn àṣeyọrí tó ti ṣe láti bẹ̀rẹ̀ ọdún yìí di àkókò yìí oore ọ̀fẹ́ Ọlọ́run ni. because tí kì bá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run ni àwọn nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ tí a ò rí wọn mọ́ lónìí ó ti ṣe àwa náà a sì wà láàyè a wà láàyè orí ọ̀fẹ́ ni àdúrà kan tí mò ń gbà ní orí ọ̀fẹ́ yìí kò ní kú ò láyé wa kí orí ọ̀fẹ́ yìí kó lè bá máa pọ̀ sí i máa rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé òun ní bá ọ ṣe má gbéraga ju bó ṣe yẹ lọ má gbẹ́kẹ̀lé ọgbọ́n ara rẹ ju bó ṣe yẹ lọ orí bí ẹni wípé gbogbo akitiyan rẹ láìsí orí ọ̀fẹ́ ọlọ́run kò sí bó ṣe fẹ́ ṣe dìrọ̀mọ́ orí ọ̀fẹ́ yìí jésù ni ó mú orí ọ̀fẹ́ wá sáyé dìrọ̀mọ́ ó sì dá mi lójú pé orí ọ̀fẹ́ rẹ̀ yóò máa pọ̀ sí i láyé rẹ̀ wà á dẹ̀ ṣe àṣeyọrí ibikíbi tó bá wà tẹ́wọ́ jẹ́ ń gbàdúrà fún orí ọ̀fẹ́ ọlọ́run kó tó fún ọ orí ọ̀fẹ́ ọlọ́run kó máa pọ̀ sí láyé rẹ orí ọ̀fẹ́ ọlọ́run tí máa ń wọnú ènìyàn téèyàn máa ń dára tó kọjá ọjọ́ orí èèyàn kórè ọ̀fẹ́ yẹn balẹ̀ ọ orí ọ̀fẹ́ ńlá tí máa ń wọnú ayé ọmọ ènìyàn téèyàn fi máa ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórúkọ jésù kó balẹ̀ ọ láàárọ̀ yìí orí ọ̀fẹ́ àṣeyọrí kó balẹ̀ ọ orí ọ̀fẹ́ tó fi la ọdún yìí já láì léwu lórúkọ Jésù kó balẹ̀ ọ tọmọtọmọ orí ọ̀fẹ́ Ọlọ́run kó tó fún yín bẹ́ẹ̀ ni yóò rí ohun tó ṣe tí orí ọ̀fẹ́ Ọlọ́run ó fi kákò lórí ayé rẹ lórúkọ Jésù ò ní ṣe ohun tí ẹbí rẹ ó ṣe tàbọ́mọ rẹ tí orí ọ̀fẹ́ Ọlọ́run fi kákò lórí ayé wọn lórúkọ Jésù ẹ̀ ní dáwọ́lé orí ọ̀fẹ́ Kristi yóò máa pọ̀ sí láyé yín bẹ́ẹ̀ ni yóò sì rí gbogbo ẹ̀yin tó rẹ̀ nínú àgọ́ ara ẹ gba okun ọlọ́run gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ tí ara ń ta òróró gíláàdì lórúkọ jésù pẹ̀lú ìgbàgbọ́ mo dàlẹ́ ọ lórí kí àlàáfíà kó wọnú àgọ́ ara rẹ bẹ́ẹ̀ ni kó rí ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde láàárọ̀ yìí ìbùkún ni fún yín nígbà tẹ́ bá ń padà wọlé wákàtí tó kù ká wọnú oṣù kejìlá o ò ní fẹ́ kún ló wọn ní fi bí júwe ilé rẹ o orí rẹ o sì ní sùnú agbára ẹ̀jẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa wa àmín èmi ni ti yín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground Sam Hewan Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́ olùyẹ àlàáfíà èmi ti rí rẹ̀ dá èmi ti rí rẹ̀ dá o mo rà wá bá o èmi ti rí rẹ̀ gbà. Jeremiah Òkunlọ́lá.